ẹ lẹ́ńbẹ̀ wo ẹ kú bójú ọjọ́ ṣe rí Adeleke Ọ̀ṣìndẹ́kọ̀yé náà ni o ajímọ̀tànra rẹ̀ jẹ́ èmi a máa wí pé èmi lọ́mọ alékùwọ̀ náà dán ọmọ alárùn wọ bùbá ọmọ orí kẹsìró bẹ́ẹ̀ bú bàbá wa ìjà ni àìbú bàbá wa ìjà ni àwa lọ́mọ arí fi pọ́npọ́n rọrí sùn torí bá mi kọ́ nítorí gbogbo bàdé tíjọba àṣẹlẹ̀ èmi a máa sọ wípé èmi lọ́mọ ayílé kiri bèrè ìjà ẹ wò ó lórí ètò yín ètò wa náà ni o kí ni Yorùbá ń wí kí ni Yorùbá ń sọ gan lórí ìkànnì náà tẹ́ ẹ ti mọ̀ tẹ́lẹ̀ náà ni Ògòǹgò TV YouTube channel lórí ìkànnì yìí tó ń polongo ẹwà àti ìṣe ọmọ Yorùbá kí ni Yorùbá ń wí ètò yín náà ni níbi tá a ti ń yànnàná àwọn ọ̀rọ̀ Yorùbá òwe yorùbá àti àwọn orúkọ yorùbá lónírúurú ẹ wò ó lónìí hmm, ohun tá a máa gbéyẹ̀wò òwe yorùbá kan ni o kí ló bọ̀wé ọ̀hún dé kí lohun tó ṣẹlẹ̀ tí yorùbá fi ń pòwe yìí àti pé kí ló túmọ̀ sí lórí kí ni yorùbá ń wí náà ni tí yorùbá bá sọ wípé ṣe bó o ti mọ̀ ṣe bó o ti mọ̀ ẹ́n ó lópin kí ni yorùbá ń sọ gangan ẹjẹ́ àparí òwe ọ̀hún tí yorùbá bá sọ pé ṣe bó o ti mọ wọ́n ní ṣe bó o ti mọ ẹlẹ́wàá ṣàpọ́n ṣe bó o ti mọ ẹlẹ́wàá ṣàpọ́n kí ló ń jẹ́lẹ́wàá ṣàpọ́n kí nìdí tí yorùbá fi sọ pé ṣe bó o ti mọ ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ bí ọdún tó ti pẹ́ sẹ́yìn díẹ̀díẹ̀ tí obìnrin kan tó ń tẹ ẹ̀wà lágbègbè kan tí wọ́n pè ní agbègbè ṣàpọ́n nílùú ẹ̀gbá ẹ̀gbá aláké ẹ̀gbá aláké àwa tá a bá mọ̀ nílùú abẹ́òkúta tá à ń pè ní abẹ́òkúta agbègbè kan bẹ tí wọ́n pè ní ṣàpọ́n bẹ̀ obìnrin tá à ń sọ yìí ẹ̀wà ni mò ń tà ó bẹ̀rẹ̀ ọrọ̀ ajé rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ lágbègbè ṣàpọ́n ó bẹ̀rẹ̀ sí í ṣe ẹ̀wà díẹ̀ díẹ̀ díẹ̀ sínú apẹ àwọn tó múlé yí i ká lágbègbè ṣàpọ́n àwọn ló bẹ̀rẹ̀ sí ń bá rẹ̀ wà kátófì kátófọ̀ apẹ̀ ẹ̀wà kan tó ń sè lójúmọ́ ó bá bẹ̀rẹ̀ sí ń tà á tán àwọn èèyàn bẹ̀rẹ̀ ẹ ẹ ẹ máa sè bẹ́ẹ̀ lọ ó dàbí ẹni tó fẹ́ wà sí o obìnrin bá tún bẹ̀rẹ̀ sí ń sè jù bẹ́ẹ̀ lọ ó bá dàpẹ̀ méjì ìròyìn ẹ̀wọ̀ obìnrin ó tàn káàkiri agbègbè ṣàpọ́n àtàwọn ìlú yòókù àtàgbègbè míì ní ìlú ẹ̀gbá hmm, yorùbá bọ̀ wọ́n ní ẹni bá mọjọ́ wò lọ́mọjọ́ kú ẹ̀wọ́ obìnrin yìí bẹ̀rẹ̀ sí ń tà káàkiri o hmm, ẹlẹ́wà aṣàpọ́n ìgbà tó yá àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ṣàkíyèsí páwọn bọ̀rọ̀ kínní ìlú wọ́n bá dé wárẹ̀wà àwọn a máa ra ẹ̀wà kọ́bọ̀ méjì márùn-ún àti jù bẹ́ẹ̀ lọ àwọn tí ò lówó ju kọ́bọ̀ kan náà àwọn náà bẹ̀rẹ̀ sí wí pé ah, ẹ̀wọ̀n obìnrin yáàyè púpọ̀ pípẹ́wà rẹ̀ yáàyè yìí àwọn náà bá ní ẹlẹ́wà aṣàpọ́n o sì wá ta kọ́bọ̀ méjì fún mi bó bá dìrọ̀lẹ́ tí n bá ṣiṣẹ́ tán wọn mú kọ́bọ̀ kan yòókù wá wọn san kọ́bọ̀ kan fún un ẹlẹ́wà aṣàpọ́n òkúkú bẹ̀rẹ̀ sí ń tà bẹ́ẹ̀ fáwọn kọ̀ọ̀kan àwọn èèyàn wá ti bẹ̀rẹ̀ sí ń gbàwìn lọ́wọ́ ẹlẹ́wà aṣàpọ́n wọ́n bẹ̀rẹ̀ sí ń jẹ àjẹyó àtàjẹ iṣẹ́ lọ́dọ̀ ẹlẹ́wà aṣàpọ́n Hmm. àbẹ́ẹ̀rí nǹkan ẹni tó ti ń sapẹ́ ẹ̀wà tó ti ń tó bí apẹ mẹ́fà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwìn táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń gbà lọ́wọ́ rẹ̀ kò jẹ́ kó rówó sẹ̀wà mọ́ ó bẹ̀rẹ̀ sí ń dínkù ó dàpẹ́ márùn-ún lójúmọ́ ó yá ó dàpẹ́ mẹ́rin ẹlẹ́wàá ṣàpọ́n bẹ̀rẹ̀ sí inú ẹ̀wà rẹ̀ bẹ̀rẹ̀ sí ń jó rẹ̀yìn díẹ̀ díẹ̀ díẹ̀ látàrí àwìn táwọn èèyàn ń gbà lọ́wọ́ rẹ̀. ká tó wí ká tó fọ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ẹlẹ́wàá aṣàpọ́n dẹni tí ò lágbára láti ṣèjọ apẹ ẹ̀wà méjì lọ báwọn èèyàn bá dé à ṣẹ́wàá yín ti yá a tán ni ó mọ̀ ti tán a lágbára jù bẹ́ẹ̀ lọ ni hmm. ẹnìkan lára àwọn tó ti máa ń tẹ̀wà fún tipẹ́tipẹ́ ló bá pé ẹlẹ́wàá aṣàpọ́n ẹ̀sùn mọ́ bí kí ni Yorùbá fẹ́ fàyọ nínú ìtàn tó dòwe yìí tí wọ́n sọ wípé ṣe ti mọ ẹlẹ́wàá aṣàpọ́n ohun tí Yorùbá fẹ́ kọ́ wa rèé wọ́n fẹ́ mọ̀ wípé bá a bá ṣe lágbára mọ́ bẹ́ẹ̀ ni a ṣe ṣe o bọ́wọ́ ikú bá ṣe mọ báyìí òun ni ṣe fi ń bọ́jú bá a bá lágbára ohun mẹ́wàá ẹ má jà á ṣe bí ẹni tó tó mẹ́wàá o bẹ́gbẹ́ wa bá ń ṣe ohun kan tó ju tiwa lónìí ẹ já ní sùúrù ká ṣe bágbára tiwa bá ṣe mọ nítorí bó bá dọ̀la a lè ṣe jù bẹ́ẹ̀ lọ ṣe bó o ti mọ ẹlẹ́wàá ṣàpọ́n ọ̀rẹ́ wa má gbàgbé pé yorùbá máa sọ wípé ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fà á ẹ̀ ń bá fi gọ̀ǹgọ̀ fà á a máa fàfàkùfà lórí ara rẹ̀ o hey ṣe bó o ṣe mọ ni ẹgbẹ́ rẹ tàbẹ́ni tó jù ọ́ lọ ti ń ṣiṣẹ́ bí ogún ọdún ó ti ṣe òun ńlá ìwọ wá bẹ̀rẹ̀ láàrin oṣù kan o fẹ́ ṣohun tẹ́ni ọ̀hún ti ṣe o fẹ́ kó ọrọ̀ tẹ́ni ọ̀hún ti kó jọ o fẹ́ kó jọ láàrin oṣù kan hey ọ̀rẹ́ wa o lè dẹ̀wù sí ọlọ́run o ṣe bó o ti mọ̀ yorùbá a máa sọ pé bàbá mo gbà bí wọ́n bá ń tì ọ́ o jẹ́ mọ́ tìra rẹ bẹ́ẹ̀ nìkan bá ń tẹ̀ pé o lè ṣe jù bẹ́ẹ̀ lọ ṣé o gọ̀ ni ìwọ náà ò ṣe ṣe ohun tẹ́gbẹ́ rẹ ń ṣe wọ́n ṣe ohun tẹ́gbẹ́ rẹ ń ṣe ohun tágbára rẹ bá gbé òun ni ò ṣe o mọ̀ bẹ́ẹ̀ nígbà táwọn ẹgbẹ́ rẹ bá ń bẹ́ tágbára rẹ ò bá gba bíbẹ́ mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n pẹ́pẹ́ rẹ bá ń ṣe oore ìwọ náà gbìyànjú láti ṣe oore ṣùgbọ́n rí i pé ohun tó ń ṣe yìí kò kọjá agbára rẹ ṣe bó o ti mọ ẹlẹ́wàá ṣàpọ́n má ṣe jagbára rẹ lọ ọkọ ìyàwó má ṣe jagbára rẹ lọ lójú obìnrin pé mo fẹ́ fi wọ̀nyí pé mo jù bẹ́ẹ̀ lọ tó o bá ṣe jù bẹ́ẹ̀ lọ o lè lọ tẹ́ ẹ̀ rọra ṣe bó o ti mọ̀ ṣe bó o ti mọ̀ ọ̀rẹ́ wa akẹ́kọ̀ọ́ ṣe bó o ti mọ̀ ọ̀gá ilé iṣẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ ṣe mọ̀ ẹ má fàṣejù sóhun gbogbo tẹ́ ẹ bá ń ṣe ẹ má gbéraga ju bẹ́ẹ̀ ṣe yẹ lọ ṣe bó o ti mọ ẹlẹ́wàá ṣàpọ́n ẹ wò ó àtún máa pàdé nígbà míì lórí ètò kí ni Yorùbá ń wí níbi tá a tún máa tún pẹrẹpẹrẹ àwọn òwe Yorùbá ẹ o bó o bá wà ní ìbéèrè kan béèrè tàbí olóhùn tó fẹ́ sọ fún wa kàn sí wa lórí Ògòǹgò TV YouTube channel yìí tẹ̀ wá láago síbẹ̀ tàbí kó o fọ̀rọ̀ ránṣẹ́ sí wa á dáhùn gbogbo ìbéèrè yín lórí àwọn ẹ̀wà àti èdè Yorùbá gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ gbà wá nímọ̀ràn ẹ máa sọ ẹ wá máa pín ká Ògòǹgò TV YouTube channel yìí kẹ́ ẹ bá wa dọ̀rẹ́ pọ̀ ńbẹ̀ kẹ́ ẹ lè máa gbádùn wa a tún máa pàdé nígbà míì lọ́jọ́ rẹ̀ Adeleke Ọ̀ṣìndẹ́kọ̀ lèmi ń jẹ́ Ajímọ̀tánra rẹ̀ jẹ ni èmi lọmọ alẹ́kùwọ náà dán ọmọ alárùnwọ̀ bàbá ọmọ ògbójúlé Jésù kanlẹ̀kùn ìṣòfújà ó dìgbà míì ná ó tún dọjọ́ rẹ̀ ó dàbọ̀.